وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعدى وقف رأيك أطريك ولوضعتي قرف أسواج والنبي محمد وقوى في وجه لي النبي وتوجه الصحابة عليه. وقوى انتظر إلى النبي صلى الله عليه وسلم تفيد يوم القيامة àdọ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo ní àpapọ̀ tafsir al-Qur'an al-Azim èyí tí tafsir Ibn Kathir tí a ń bá kíkà rẹ̀ lọ ní àwọn alẹ́ Ramadan àyí tí ibi tí a máa kà lónìí Suratul Baqara àyà two sixty seven ẹni pé àyà ọgọ́rùn-ún méjì àti ọgbọ̀n àti méje ọ̀zìlẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نبغتم من نبغ فإن الله يعلمه وما للظالمين من أنصار آه. الله ó gbé ìjọsìn kalẹ̀ wọ́n máa ń fi àwọn àǹfààní ńláńlá sínú àwọn ìjọsìn kọ̀ọ̀kan rọ̀mbọ́n tí a ń gbà mẹ́nu hadisi Abi Hurairah radiyallahu anhu ànábì ń sọ pàtàkì rọ̀mbọ́n bí ó ṣe tó ànábì sallallahu alaihi wasallam wọ́n ní sọ̀rọ̀ àfọ̀tún ọlọ́run mẹ́ta kan bẹ̀ tó ṣe pé ọlọ́run ọba yastajibu du'a'ahum ọlọ́run gbàdúrà wọn àfàìṣe náà ni ọlọ́run ò ní gbà kúrò náà sọ pé ẹni yukshaf hijab baynahu wa bayna Allah pé gàgá tí máa ń dí àdúrà lọ́wọ́ bá máa ń ṣe kúrò fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. lè rẹ̀ wáyà mi ní yurfa ila Allah kẹ̀kan náà ni wọ́n gbé lọ bá ọ̀dọ̀ ọlọ́run ọba ní ìkẹlẹ̀ ara ṣe rẹ̀ ẹni àkọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam ní pé òun ni ẹni tí ó ń gbàwẹ̀ Ànábì ní as-sa'im hatta yaftur ẹni tó ń gbàwẹ̀ títí tí sínú ẹni yẹn ń tọ́lọ́wọ́ máa gba àdúrà rẹ̀ ni ẹni tó ń gbà rẹ̀ títí tí ó fi sínú ẹni tó lọ́wọ́ máa gbàdúrà rẹ̀ ni sọ yẹn ni pé nǹkan tó bá tọrọ ní àsìkò rọ̀mùdọ́ọ̀nù tí ń gbà wẹ̀ lọ́wọ́ yẹn àbí kì í ṣe rọ̀mùdọ́ọ̀nù tó sàn ń gbà ọlọ́wọ́ bó gbà lọ rẹ̀ bákan náà ẹnì kejì òun náà ni ẹni tí wọ́n ń ṣe àbòsí fún wọ́n ṣe àbòsí fún un sọ àlẹ́ ìsọ̀sọ́nà ni pé àdúrà rẹ̀ ọlọ́run ọba gbalẹ̀ ọ̀nà tí mo fẹ́ lò ní hadithi yìí òun náà ni pé inú àwọn iṣẹ́ tọ́lọ́mọ tí ń gbàdúrà iná ni àwẹ̀ gbígbà wà inú àwẹ̀ náà ni àsùwà yìí tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ ń ṣàtànù wa kó gba gbogbo ìbádà wa gbogbo ohun tí a ń bèèrè lọ́dọ̀ ọlọ́run tí a ń bèèrè fún àwa tí a ń bèèrè fún ìlú tí a ń bèèrè fún àgbáyé pàtàkì jùlọ ní àsìkò yìí alùwàbà ẹlùmọ̀ntẹ́ṣọ̀rọ̀ ẹni pé àdánwò àìsàn tí wọ́n fún káàkiri gbogbo ayé kọ́lọ́kọ́lọ́ ṣàfàánú fún wa kọ́lọ́ ṣàlàwà ń bẹ̀ wọn náà ni ó lè ṣe bẹ́ẹ̀. àyà tí a ń bá lọ ní Suratul Baqara so ó tún ní í ṣe papọ̀ mọ́ èyí tí a kà ní àná òun náà ni tí a bá jẹ́ ni tí ó náwó sí ẹ̀sìn ọlọ́run àbí èèyàn náwó láti ti ṣe sàárà fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn ẹgbẹ́ yẹn torí ìnáwó fún ọlọ́wọ́n ọba nígbà míì ló jẹ́ pé kì í ṣe èèyàn lẹ́yìn ọ̀nà fún bóyá èèyàn na láti kọ́ mọ́ṣáláṣí láti kọ́ ilé ìwòsàn láti kọ́ ẹni pé kì í sí pọ́mi èèyàn lèèyàn náà yẹn fún àbáwọn èèyàn náà ni wọ́n jàǹfààní nǹkan yẹn so àwọn kì í sí pàrọ̀ ènìyàn lèèyàn náwó yẹn fún directly so inú wa bẹ́ẹ̀ tó pé èèyàn mi èèyàn lèèyàn na fún gangan so gbogbo tí wọ́n bá fẹ́ ná ń bẹ̀ nínú fọ́lọ́hún náà ni gbogbo tí ọlọ́run bá wá ń fún wa ní àwọn ìlànà tí a máa gbà ná owó yìí tí wọ́n tí wọ́n bá ń karú àwọn àyà yìí tó ló wá ní ó pa aláṣẹ pé ẹnáwó bákan náà tó wá ń ṣàlàyé kí bẹ́ẹ̀ sì ná fún wa ni ṣé eré mùsùlùmí gbọ́dọ̀ pé kó mọ̀ pé wọn ò lẹ́tọ̀ọ́ láti máa ṣẹ̀sìn bóun bá ṣe fẹ́ ẹnu owó lásán bá ti náwó bẹ̀rẹ̀ ọlọ́run tó sọ fún wa pé ní tí mo fẹ́ kẹ́ ẹ ná nì mo sì fẹ́ kẹ́ ẹ ṣe nì ọ̀nà tẹ́ ẹ̀ fi ní gbà ṣòfò owó nínú ẹ̀yìn lẹ́lẹ́yìí tó sírò ọlọ́run tó wá ń ṣàlàyé irú eléyìí ni wà ní ṣàlàyé ẹni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn wa gangan tí ẹ̀yin ọkàn máa ronú pé mi lè ṣe báyìí mi lè ṣe báyìí àyíkó ṣe dáhùn bàbá bá ní sínú tó kò rí báyẹn ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n bá ọ̀rọ̀ lọ ní a'udhu billahi ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخريه إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد يا أيها الذين آمنوا جاء أنفقوا من طيبات ما كسبتم قلوا أني أمانا من طيبات نوع ثم تدع ما كسبتم تشكي بشكل الشيء gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé kíra rẹ̀ máa ń tafsir òun náà ni adúnimá láti máa lò níbi tafsir yìí mọ́mí kẹfìr ní يأمر تعالى عباده المؤمنين بالإنفاق ọlọ́run bá ń pa ogbó àwọn ẹrú rẹ̀ tá a jẹ́ mùmínì láṣẹ ìpè ẹ̀ máa náwó wèlmùrọ́dù bí yí àsọdàkọ́tù ahùnà wọ́n ní ìtumọ̀ tọ́lọ́run bá ń sọ yàrá ni pé ẹ máa ṣe sàárà ni wọ́n ń sọ ọ́n ẹ máa ṣe sàárà Ibn Abbas wọ́n ní. من طيبات ما رزقناكم من الأموال التي اكتسبوها يعني كنت بقى في سراء أسفوا وإنش طلعوا أولا جو ثم ثم من طيبات وما هنا ما كسبتم يعني كنت شكوين بأسفة يعني كنت جاء وشيء iṣẹ́ tẹ́ ẹ ṣe kìí pé àwọn lè jí nǹkan oní nǹkan ẹ jí owó olówó ẹ léèyàn ní jìbìtì tọ́lá lórí máa ń rò pé ọlọ́run ọba ọba tí òun lè ṣe àrọ́dárọ́dà fún ni tí yóò máa fi ìrọ̀láka ìtẹ̀ yóò máa fi wé ọba tó dáa yóò pé ah tabakulọ̀ lè lu yẹn jìbìtì nísìnyí àti táwọn bá lè jalè so táwọn bá já olè ń tàbí àwọn lọ lè ṣògùn owó wà ní àásìkò kọmọtálásí wà ní àtúnṣe tọ́lọ́run náà nù torí eléyìí ìròyìn tí ó takò ìròyìn tí Ànábì sallallahu alaihi wasallam gbé wà ní ó takò tó wà ní Al-Qur'an ọlọ́run ẹ̀rí pé tẹ bá wọlé rí wọn gbogbo tí ń jẹ́ aburú ni wọ́n máa dáwò tó àmútí àmà ìjóògùn àjó gbogbo orí kíní kan orí ẹyẹ orí kíní kan kọ́dọ̀ orí èèyàn ó dídí èèyàn wọ́n máa jẹ́ wọ́n máa ṣe so àmì ìrògbà wọn ni pé àwọn ń wá owó tẹ́wàá tẹ́wàá rú òtán tẹ́wàá lọ́wọ́ àwọn ọkọ̀ mọ́sálásí jẹ́ǹjà àyíkọ́ dálé kéwúlẹ̀ so wọ́n wà ní àwọn kan kíláìsì rẹ́kẹ́tẹ́ so ṣó sọlọ́wọ́ bá di ọba ọ̀dẹ́ ni so aláìkò rí ọlọ́run ti pa wá láṣẹ pé ẹ̀yin ẹ̀wọ̀n tọ́lọ́run fi bẹ̀rẹ̀ rẹ o ya ayyuha alladhina amanu ẹ̀yin tẹ́ jó nígbàgbọ́ òun mi pé ẹni tí ó bá náwó fọlọ́run tí wọ́n wọ́n fi jẹ́ pé á ọlọ́run lọ náà fún lóòótọ́ sàárà ló fi lóòótọ́ éèmánì gbọdọ̀ jẹ́ ìpìnlẹ̀ tí lọ́wọ́ bá pè wá sí àwọn tó ní ìgbàgbọ́ lọ́wọ́ bá pè pé ẹ máa ná tọ́ mọ́ o túmọ̀ rẹ̀ ni pé náà ní Ibn Abbas ó ní ẹni mínal àmúwálì lẹ́tí ìkẹsàbóha ẹni pé owó tó ṣe páwọn ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ ìgbà tí Mujahid sáwọn bẹ̀rẹ̀ sí ní sàlàyé ìkẹsàbóha ó ní yàní àtìjára iṣẹ́ tó yẹ kí wọ́n lò sí bísínẹ́sì rẹ̀ ọ̀tà ọ̀rà bìtẹ̀síìrì ìyá ẹlẹ́hùn tó fi di pé owó fi wá dìrọ̀rùn láti ní fún yín ẹni pé má lọ lè sọ pé ọlọ́run fi ọ̀rọ̀ yìí ó fi sọ ìnáwó yẹn di rọrùn ni kìí ṣe pé ọ wà ní àti gbogbo ọ̀nà kọ́nà tó lè wá owó nítorí pé ọbẹ̀ ṣetán lọ́hùn àìrọ̀ o. أنفقوا من طيبات ما رزقناكم ما كسبتم ايش مثلا آه يعني الإمام السدي ìgbà tó ń ṣàlàyé ní tayyibati ma kasabtum ó ní ya'ni adh-dhahabu wal-fidda ó ní gold àti silver náà bá ń wí mẹ́yẹn so wà mina samara mina samara àbáwọn irúgbìn tó pín ẹ̀ lèèyàn ló gbìn fún ara rẹ̀ wọ́n ló ṣiṣẹ́ yẹn bákan náà wọ́n zòrò ẹ̀ àbáwọn oko tó dá allati anbata alahu min al-ard ìṣèpolówá ní kí nǹkan yẹn kó wù fún wọn láti inú lẹ́lẹ̀ pípé ìtumọ̀ ẹ̀nì àǹfikún ní tọ́yì bá ti ń máa kàtàbùtùm olúwa nírú àwọn owó yìí ni mo fẹ́ kẹ́ ẹ ná pípẹ́ òkú tó pẹ́ yìí lẹ ṣiṣẹ́ rẹ̀ fún ara yín òkú tó pẹ́ yìí lẹ ṣe àbí iṣẹ́ ọwọ́ ibi yìí ìbẹ̀lẹ̀ àwọn afá ń ṣàlàyé pé àwọn ọ̀nà wo ló dáa jù tí tó ní pé á làwájá ń ṣiṣẹ́ ṣùgbọ́n àfàbà wa yíyan wọ́n ka iṣẹ́ òwò tí wọ́n ka iṣẹ́ ọwọ́ òwò ní káràkátà wọ́n ka iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ó kó nǹkan gbígbìn ó kó gbogbo àwọn iṣẹ́ táwọn náà mọ̀ pé iṣẹ́ ọwọ́ ni télọ̀ ni ilé kan ni oko sínú so lẹ́yìn náà wọ́n sọ wípé àti gbogbo àmọ̀ kàṣí tó bá jẹ́ halal èèyàn ń kọ́ ìrìn lẹ́kọ́ ni èèyàn ń ṣe kíni kó sáà jẹ́ pé ọ̀nà pé kìí ṣe pé òun lu àwọn èèyàn ní bàràǹdà so bákan náà òwò tí èèyàn ń ṣe yẹn náà gbọdọ̀ jẹ́ òwò tó kó tó jẹ́ ìbámu pẹ̀lú súnà Nabi sallallahu alaihi wasallam tó lómi náà ní bísíǹsì lòun ń ṣe tẹ̀bá wo bísíǹsì ń ṣe wọ́n rí pé rìbá ní gbà tó owó èlé irú eléyìí kìí ṣe nǹkan tí èèyàn lè fi ná fún ọlọ́wọ́n ọba olúwa bá níbi nǹkan tó mọ̀ ní pé inna Allah ta'ala tayyibun la tayyiban ọlọ́wọ́n ọba ọba tó ń mọ́ lọ́wọ́ kò wá ní gbà kankan gbogbo tí yàrá lóun bá fẹ́ fún ọlọ́wọ́n ọba náà àti kí nǹkan yẹn kò mọ. wọ́n ní anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard. yẹnni pé níta bá ṣe ní sí ọwọ́ tó mọ́ ẹ̀nà fọlọ́run nítorí pé gbin oko bí pé ilẹ̀ òhu jáde nù lẹ́lẹ̀ tó ó yọ wá ta ni èèyàn ta ni àbíyàn wo pé ìdí ẹ̀ta mo fún ọ náà ni so nǹkan yẹn ti di nǹkan tó mọ́ lọ́nà ó wù pé ara nǹkan tó mọ́ ni kí yàn ó jẹ́ ni kí ó ń ṣe àgbẹ̀ so ara nǹkan tó mọ́ ni ọlọ́run wá ní wala tayammamul khabisa minhu tẹ bá fẹ́ ná owó tẹ fẹ́ fún ọlọ́run ọba olùwà ní ẹ gbọ́dọ̀ mú ìtọ́ bá jẹ́ ìjó ètò ètò dọ̀tí lẹ́wàá ní ẹgbèrú láti fún ọlọ́wọ́n ọba. sùtáfà bá ń ṣàlàyé gẹ́gẹ́ bí mẹ́rin dẹ̀kẹ̀ sí ti sọ ni pé àìlá ta'dilu 'anil mal al-halal. owó tó dọ̀tí òun náà ni owó tó ṣe pé kì í sowó halali. ẹ má gbórí lọ sí pé ah, ọ̀nà táwa gbà wá owó yìí o kò sí tọ́kàn wá pẹ̀lú pé ọmọ àbí ọ̀mọ́ torítọ́ lọ́la á sàfẹ́fẹ́ ń tiwa so wayaqsudu ila al-haram tó wá di pé nǹkan tó lọ bá ṣe léwọ̀ ìbẹ̀lẹ̀ wà á sẹ́rí lọ láti mọ̀ lè wá owó sórí eléyìí fataj'alu yẹnì fataj'alu nafaqatukum nafaqatakum minhu pèkí bẹ̀rẹ̀ tí wàá máa wá owó tẹ́fẹ́ ná fọlọ́run níbi ọ̀nà haram ah, olúwa ní òun ọ̀fẹ́ ru eléyìí ìtumọ̀ alẹ́kọ̀ọ́bí ìtùnú pé n tó dọ̀tí ẹ má nà fún ọlọ́wọ́n ọba. tó àwọn afáàmì ní ipe ìtumọ̀ alẹ́kọ̀ọ́bí ìtùnú kì í ṣe pé n tó ń jẹ́ nǹkan haram bí tí mo fi ní pé yáyọ lẹ́bí náà àmọ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun lẹ́ẹ̀kan ipe ó ní nǹkan kan ṣe o torí pé ìgbà tọ́lọ́ ti ní pé yáyọ lẹ́bí náà àmọ̀ à ń fi kún mi tọ́ yìí bàtà wọ́n lẹ́nu tó ní ìgbàgbọ́ òun tó sì fẹ́ náwó fọlọ́run kò ní débi nǹkan tó ń jẹ́ nǹkan haram kó a jẹ pé bẹ̀rẹ̀ wà lè jalè tó pé àmọ̀nà lọ́wọ́ bá ti fi bẹ̀rẹ̀ àwọn olólù yẹn jìbìtì àwọn olólù lè ṣẹ́ tó àwọn olólù lè mú eré èèyàn ní ọ̀rọ̀ lé ní pé òun fi ń wá owó tó ní ó mọ̀ gbáhùn yẹn lójú tí wọ́n ní kì í fi pé wà láti yá máa múlùkọ̀ bí sàmì nìwú wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé owó tí àyè fáwọn dúkìá tí kò dáa tí kò dáa gẹ́gẹ́ bí mọ́múlù kàtó ṣe gbé ọ̀rọ̀ àwọn àfáà kan wá wípé látàtì yá máa mọ́lù kọ̀bẹ́sà wọ́n ní òní pé ẹni tó ní owó tánìsìn ó wọ pé ó jẹ́ onígbàgbọ́ ó sì ní owó yẹn lọ́nà halali kò mọ́ wá wo èyí tí ó jẹ́ pàǹdà ìtumọ̀ pàǹdà ni pé owó tí ò dáa àwọn kan ń bẹ lásìkò yìí nìsí kí wọ́n ní àwọn tó ti ya tó ti ya jalajala tó pé ẹni tó bá ń bọ́ sí lọ́wọ́ gan-an tó ń gan bá ń nani wọ́n máa dààmú rẹ̀ pé ẹ irú owó ni àwọn fẹ́ bí irú owó ni àwọn fẹ́ kọ́ ajẹ́ pé irú owó ni wọ́n á mú ni wọ́n lóun fẹ́ fi ṣe tààrà tó wọ́n lè túmọ̀ wọ́n lẹ́tì tẹ̀yà mọ̀ mú alìkọ̀bíta ni pé kìí ṣe kọ̀bíṣù pé kó yẹn jẹ́ haram nítorí kò lè jẹ́ haram pẹ̀lú kọ́lọ̀ ti ní yá ayọ́ ẹlẹ́rìnà àmàlù fẹ́ tó jóni gbàgbọ́ òdodo kò ní débi nǹkan haram tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàmọ́ ó rọrùn fún kọjọ́ pé kó jọ tán lẹ́nu tó nígbàgbọ́ kí ahun fẹ́ dààmú rẹ̀ ike ìkìlọ̀ yẹn náà ni ọlọ́run bá ń fi ááyà yìí ṣe bí kìí ṣe tàbí kó jẹ́ pé èèyàn ṣe sí oko tán èèyàn ó dákú rẹ́kẹ́tẹ́ lẹ́nu tó jẹ́ onígbàgbọ́ gbà tó wá fẹ́ yọ zàká kó wá lọ lè máa wo àwọn èyí tí ò dáa àwọn irúgbìn tó kó ti bàjẹ́ tó ti lálàsí àwọn tí ò yanjú dáadáa kó a jẹ pé òun ní jẹun yìí yọ zakat jẹun ìfìlẹ̀ yìí ṣe sàárà fáwọn èèyàn nínú ọlọ́wọ́ bá ń kìlọ̀ pé náà ẹ má ṣe báwọn o. so wàlá tàbọ̀ yẹ mọ̀ mọ́lẹ́kọ̀ bí ìsà mìlhù ẹ má jẹ pé èyí tí ó dáa òun ni ẹ wà lọlé sọ pé ẹ fẹ́ mọ́ lọlé lò láti mọ́ fi ṣe é sàárà tó ṣe pé wọ́n lẹ́sùn bí áàkìrí yìí owó tó ṣe pẹ́yìn gan àbí dúkìá nǹkan tó bá fún yín tó ṣe pẹ́yìn gan ò ní fẹ́ gbà tó bá bùn yín ilá ń tó gómìn dú fíìhì àti tó bá gbé tó bá kàn rọ́jú ẹgbẹ́ rọ́jú bá nítorí tí wọ́n bá bùn yín ní irú nǹkan yẹn èyí náà ní láìkì rẹ̀ tó ṣe pé ẹ rọ́jú gbà lọ́wọ́ àwọn iná ni mẹ́bìnrin kẹsìrì sọ pé ikọ̀ ọlọ́wọ́ bá ń sọ pé wọn ò fẹ́rù rẹ o kí ẹ má fi rẹ̀ pé sàrà fi mi ọlọ́wọ́ ọba ẹ̀kọ́ yẹn máa ń sọ náà ni pé bí ẹ bá ṣe tó bí la máa ń bù ní nǹkan láti máa ń fún lẹ́bùn so bí ẹ bá ṣe tó lọ́dọ̀ yẹn láti máa bọ́ ní lẹ́bùn àlẹ́ni tí ó bá fún yẹn òun òun wà wù bí òun náà bá ṣe tó lọ́dọ̀ ara rẹ̀ so ìyẹn ni pé ìtumọ̀ wọn láti ṣe àwọn òun ni pé kì í ṣe pé káwọn ilẹ̀ wa mú nǹkan tó jẹ́ nǹkan haram lọ́wọ́ bá ń wí pé nǹkan tó jẹ́ pàǹdà tí ọ̀dà jakujaku bí á nìfẹ́ irú ẹ̀ ni pé táwọn ẹbí nǹkan pé tó bá fẹ́ yọ zakat tó fẹ́ yọ zakat bí ewúrẹ́ ni ẹmọ àwọn ilé wo ewúrẹ́ tó fi kó wá ti jẹ́ jakujaku kí wọ́n á ní òun náà fi yọ zaka àbí màálù tó ti rẹ̀ tí àwọn ní màálù tó zaka ti wọ̀ tó wá pé ah èmi ni bá fi yọ bàtà lọ́dún yìí o ẹ̀hẹ́ lè ní ẹmú tó ìrọ̀lá tó fi ẹmọ mọ́lẹ́kọ̀ bí sá ẹ̀yọ̀lẹ̀ mìíràn tó ń fi kóòlù tí kóòlù lẹ́wàá mọ́ wá fọkànṣẹ́ fún ọlọ́wọ́ ẹ̀fẹ́ náà wọ́n látò bí áàkìrí ìpínpẹ́ yìí náà nígbà ilẹ̀ ń tó gòmìdì fi àtìwá kan rọ́jú pẹ̀tọ́ nítorí fún wa nìyẹn ni wọ́n ni wà á ilẹ̀ mú ànàlọ́ àgbọ̀nìyàn àṣẹlẹ̀ hàmí gẹ̀lẹ́yìn ọba ọlọ́rọ̀ ni èyí tí yẹn kọ́tí kò fi owó yín yẹn tẹ́ fẹ́ yọ òun kò sí ní tí ó fi ṣe ọlọ́run lọ́rọ̀ ọba tọrọ rọ ni kò sí ní tí ó fi ṣe àmẹ́ irú ọlọ́run tẹ ń tẹ́fẹ́ fi ṣe yẹn oníkẹ́ jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run àti ìgbàgbọ́ ìkébọ́ ọlọ́run bá ṣe pàṣẹ náà ni afẹ́ tẹ̀lé so àyà yìí fún àwọn àwọn àyà tó ṣe pé ó ń kọ́ mùsùlùmí ní ẹ̀kọ́ pípẹ́ á ní tí èèyàn bá fẹ́ ṣe o kí èèyàn ò ṣe nǹkan tí ó dà fọmọ èèyàn ju wọn náà máa pò lè gbà wọ́n fáwọn èèyàn ìmọ̀ òun kẹsìrì mú àwọn rìwáyà kan wá wípé ntọ́lọ̀ bá ti sọ ayáyé kalẹ̀ wípé àwọn kan bẹ nínú àwọn alárọ̀wá tán bá gbin oko gbà tán bá wá kálàbídò tán màlàbídò tó ti wá ju tó ti bàjẹ́ òun wà mú àṣù kọ́ sí ibi àwọn àyè kan ìgbẹ́ ẹni tó bá nídìí kọ́mọ lọ lè kọ́mọ mú jẹ́ o ẹni tó bá nídìí kọ́mọ mú jẹ́ so ohun tó yẹ pé bọ́n ti gbé kalẹ̀ náà ni wọ́n bá nǹkan wọn ṣùgbọ́n àwọn èèyàn ní láìkẹ̀ torí bí kí wọ́n gbé mọ́ngòrò tó ti rà ní ìsìn kí wọ́n gbé sí ìta ìyẹn wọn jẹ mọ́ngòrò wọn jẹ mọ́ngòrò tó yẹ kò ní débẹ̀ tó ti rà àbọ̀gẹ̀dẹ̀ ni tó ti bàjẹ́ ẹ̀yìn ò ní débẹ̀ so ní ọlọ́wọ́ àtọ̀fọ̀ pé ah tó àwọn pé bá mọ̀ pé bá fẹ́ ṣe sàárà ẹmu tó dáa kẹ́ ẹ fi ṣe sàárà gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ fún yàn ni mọ́ fún ní nǹkan tí ò ní wúlò fún gbogbo tẹ́ ẹ bá fẹ́ fún yàn fẹ́ fún yàn láṣọ fún láṣọ tí ó wúlò fún fẹ́ fún yàn nífìlà fún nífìlà tí ó wúlò fún kódà oúnjẹ fún lóúnjẹ tí ó wúlò fún tòlẹ́ yìí òun ló ń jẹ́ pé èèyàn ṣe nǹkan tí ọlọ́wọ́ bá fẹ́ wa'lamu anna Allaha ghaniyyun hamid mẹ́wọ́n mi kẹ́sí ni pé ay wa inna أمركم بالصدقات وبالطيب منها فهو غني عنها وما ذاك إلا أن يسوي الغني الفقير سواني الله سبحانه وتعالى أني باتيني الله bẹ́ẹ̀ ṣe ní pé mo ní kí n tún mo ní kẹ́ ẹ ná yẹn kẹ́ lọ lè mọ̀ pé àá èmi ọlọ́run mo pa yín láṣẹ nítorí mo ti fẹ́ náà ni mo rí pé kọjá nǹkan tó mọ́ báyìí kan náà bó ṣe mọ́ tó sì dá òun tó yẹ pé nǹkan tó mọ́lẹ̀ fún un tí ó dọ̀tí tí ó sì nǹkan tó ti bàjẹ́ ọ̀fà owó àwọn ní yunà àná kí sí kúrú ọba níbi rẹ̀ fúnlọ́wọ́ bò níbi ṣe nǹkan kan àmọ́ ní tó lọ fẹ́ kẹ́ ṣe ni pé kí ẹni tí kò ní kóun náà kó gbádùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó ní náà ṣe ń gbádùn dúkìá ẹ̀wọ̀n lápèjì ẹni sì yẹn gbọ́ráì wọ́n gbọ́ráì kọ̀ọ̀tún fóun dáa àwọn wá gbé àwọn kan tó pé bàtẹ́ fẹ́ pa ojú gbogbo ẹ̀sìn fọ́ kẹ́lẹ́kàlà hmm. títí tẹ́ ẹni tó bá lóun ṣe báyìí ráìsì yọ pọ̀ papọ̀ ni hmm. kọ́ wá fún ènìyàn pé àwọn ah, tó dáa yìí ní kí mi lọ bù fẹ́ni yìí tẹ́nìyàn náà bá lè jẹ tó dáa jáde lẹ́nu irú ẹ̀ náà ni ó tó wọ tí ẹ̀ bá fẹ́ yọ zakat náà hmm. yọ zakat tó fẹ́tẹ̀rẹ̀ ni kí n gbìyànjú nǹkan tó dáa ni kí n yọ yọ lọ́wọ́ àsìkò yìí kó àwọn ọmọ ilé yọ gàrí fáwọn èèyàn tí kò sì lágbára láti yọ ráìsì fáwọn èèyàn ó kọ̀dá yẹn fọ́lọ̀ ní nǹkan tó mọ́nà ní tó da tó mọ́ ti pẹ́ ní tó fún náà ènìyàn ní yusawi alfakiru walghani ti pé ọlọ́rọ̀ àti olówó jọ dídọ́gbadọ́gba pé ah èmi náà jẹun tí náà jẹun nǹkan tó da torí eléyìí náà ni ní ọdún tí a lọ sí hajj ìnídàkọ̀ ọ̀kan náà àwọn èèyàn lálàá. Ìlọrin ni wọ́n hmm. wájọ pàdé níjọ àrọ́fà ìgbà táwọn èèyàn wá ń pín sàdákà ẹni pé àwọn lárúbáwá wọn tó ń pín àwọn oúnjẹ wọn ìgbà tó wá gbà tó fi wọ́n wá wò pé à ah, ẹni subhanallah ẹ̀wọ̀n nǹkan táwọn èèyàn fi ń ṣe sàárà níyà yìí hmm. ó rí chicken odidi ó rí àwọn chicken wọn ti fried them àwọn potatoes wọn tọ́ fi tì í so ọ wa yọ fóònù báyìí ọ wa ọ wa fídíò kìíní yẹn kìíní yẹn o olóhùn ọ̀nà lè fi hàn àwọn òbí òun tán bá délé kí ẹ wo táwọn ènìyàn tó ń ṣe sàárà níbí so ẹ ò bóun ṣe jọmọ olówó mi òun náà lè jẹ kìíní yẹn torí pé nǹkan tó lówó oúnjẹ náà ni wọ́n gbé sí tó lè jọmọ olówó tóun náà ní tó lè jẹ náà ni ó jọ lójú tó ń tí ń jẹ́ pé èèyàn ń ṣe sàárà fọlọ́wọ́ ọba nìyẹn irú àwọn ilé ẹ̀kọ́ bí ẹ̀sùn máa fún yàn nǹkan yẹn nítorí pé kí ni olùwọ́ bá jẹ́ kó yíwa gan wípé ẹ̀ kọ́lá tẹ bá ní ẹ̀rí tọrọ zakat ni mo yọ ọmọ sọ lẹ́ẹ̀kan pé kéèyàn má lọ lè wo màálù burúkú kan tó ti gbẹ tó ti fẹ́ kú tán wàá ti yọ zaka kódà káwá ní pé ọwọ́ afẹ́ paléyà náà mọ́tò wọlé wọ ẹran burúkú ti ń yàgbẹ́ kan pé pé gbogbo ẹsẹ̀ rẹ ti ó ti gbẹ hmm. náà lànà ti fi ni pé ọlọ́wọ́ bọ̀ fẹ́ gbúrú àwọn nǹkan yẹn ẹran tó ti gbẹ tí ò ní tí ò ní mọ̀dòmọ́dò má tó gbogbo àwọn ẹran yìí dídí báyìí ọlọ́run ló wọ̀ fẹ́ tó náà lọ́ fi ní pẹ́lá ìyànà lọ́lọ́ ẹ̀lò fíìmù àwọ̀lẹ́ àdìmọ́ òun ọ̀lẹ́ kí ìyànà lùhú àtọ́kọ̀ wà lóko. tó ní pé kì í ṣe pé ọlọ́run ni ó jẹ kì í kọ́lọ̀ fẹ́ jẹ ẹran àmọ́ tí n tó fẹ́ fún mi sí nǹkan tó dáa ni tí n tó fẹ́ pa fún mi sí nǹkan tó dáa ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ṣọlọ́run ọba jọ wá lójú ṣọlọ́run ọba tóbi ní lẹ́mìí ní tó wá yà síbi ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ṣẹ̀kọ́ lèmi tó wá fẹ́ ṣe akẹ́kọ̀ọ́ tó yóò wá wò pé in tó jẹ́ kókó gẹ̀gẹ̀ kò ní kàkún kí ni nǹkan tó jẹ́ kókó gẹ̀gẹ̀ òun náà ni ẹran yẹn ẹran akẹ́kọ̀ọ́ wọn ó kàn lò lè ra ẹran jáde àti kàn ẹran tí ó fi wọn lẹ́nu ọmú tó náà ni èyí ó rí èèmọ̀ lẹ́nu omi tẹ́ bá fẹ́ lómi tẹ́ bá fẹ́ kó mọ o lè wò pé àkíkọ̀ àmọ́ yóò lè fi owó ńlá ra ìlùbọ́ yóò fi owó ńlá ra ìrẹsì yóò fi owó ńlá ra òróró so yóò rò pé èyí ò lè kọ́lá yóò tó palẹ̀ mú owó ńlá kalẹ̀ dé àwọn aláfa ìyẹn ìkolo tẹ̀sí kọ́nà tó ṣe pé ó lé ní òun ò sí ìkọmọ làákàtà ọmọ ní kọ́ lásán ni àmọ́ ẹ̀ rí i pé kò ní pẹran kò ní pẹran àmọ́ yóò pa àwọn aláfa kalẹ̀ yóò ìtura àbí kó ṣe sùn pẹ̀lú pẹ̀lú ẹyin pẹ̀lú ẹyin àbí pẹ̀lú ẹja yóò sì ná owó fáwọn aláfàwọn owó tó epo lè fi ra ẹran tí mo ti lọ níbi kọ́lá tí wọ́n bá fẹ́ ra ẹran yẹn gẹ́gẹ́ kéèyàn wá ẹran tó dáa ẹran tó jọjú tòtá àwọn yẹn ló dúró nípa ẹ̀hẹ́ ẹran yìí dáa ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn fún ọlọ́run ọba ní nǹkan tí tó mọ́ nìyẹn torí pé ọlọ́run wà á lámù Allah ghaniyyun hamid tó bá ní èmi ò mọ̀ níbi ògbóró àrùn pé nǹkan kò àmọ́ hamidu lèmi ọlọ́run ẹni tó mò ń ṣe ẹ̀yìn màá dúpẹ́ fẹ́ni tó bá fún èmi ọlọ́run ní nǹkan tó jọjú ní nǹkan tó dáa èmi ọlọ́run bó dúpẹ́ fún náà ẹ̀ṣẹ̀ ìtọ́nù. الشيطان يعظكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم آه. الإمام ابن كثير عليه رحمة الله واتمنى على أي آية إيه إيه الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء آية هنا wọ́n jẹ́ kó قلنا أني يشفى قما آية أخرجة وابن كثير نتين أي يخوفكم الفقر لتمسكوا ما بأيديكم فلا تنفقونه في مرضاة الله قولوا أنا الشيطان كيف يريش يعدكم الفقر yóò máa jẹ́ kí ẹ̀rù òsì kọ́ máa bà yín òsì mọ́ ní jẹ́rú òsì báyà lọ. inú àwọn irinṣẹ́ inú àwọn mọ̀dáàkìlì àwọn sìláàhù ṣaitan àwọn nǹkan ẹ̀jà tí ṣaitan ni mo fi ń báyà jà tí mo fi ń fínísì gbèsè ayé yàn tó fínísì gbàgbọ́ yẹn yẹn tí ó bá wo gbàgbọ́ yẹn jẹ́ mọ́ yẹn la òun náà ni khawf min al-faqr kí wọ́n máa bẹ̀rù òsì. tí ọ̀pá ti mọ̀ pé àwọn irinṣẹ́ ìṣú pọ̀ lóríṣiríṣi àwọn ọ̀nà tí wọ́n ń gbà wọ́n ọmọ ẹ̀dá ènìyàn wọ́n ń gbà wọ́n ní sọ̀mí ẹ̀sìn ọmọ ènìyàn tí ó máa bàá jẹ́ ara rẹ̀ náà ni alkibru kí wọ́n jọra ẹni lójú alahasadu kí wọ́n máa pẹ̀gẹ̀yàn wàlúbùgùdù kí wọ́n máa kórira ẹni tó yẹ kí wọ́n kórira tó kí wọ́n máa bínú orí tọ́lọ́ bá ṣe fún yàn òbúrò àwọn yẹn ẹni tó ti ṣètọ́ ìmọ̀ bẹ̀rù òsì ìhà ìrẹ́tòsì ìrẹ́tòsì àwọn afáàmọ́ ń ṣàlàyé pé jésù mọ̀ pé irinṣẹ́ ni ẹ wo ìgbà tí wà ọmọ ní tó ọmọ ọmọ tó látọ̀dọ̀ ẹni tó ń jẹ́ àwọn òbí yàn tó títí ni látọ̀dọ̀ àwọn òbí yàn àwọn òbí ẹ̀ lè àwọn òkàn ọjà ìgbà tó bá yá èèyàn náà ti lè mú pé jẹun lọlẹ̀ rà fúnra mi jẹun mú jẹ tó bá ti ń digbí ọmọ pé ń dàgbà sókè ń lè rìn ìrìn ọdọmọdún mẹ́wàá ẹni kọ́ gbogbo àsìkò ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún kìíní kankan náà o ní tì ní ìròrí pé ọjọ́ fúnra rẹ̀ àwọn òbí òun náà máa bọ̀ tí tó bá di pọ́nmi yẹn bá di pé ó wá ń tó táìmì pé á ah, ọ̀dọ́ tí wọ́n ń dé pé á ah, sí mi náà wọ́n ní mo wọ́n ìṣèkánu yẹn wà gbèdé pé ha tó sì sọ̀tìdì láyé rẹ̀ báyìí tó là láyé rẹ̀ báyìí tó ọ̀nà olówó agbègbè báyìí ìgbà wọn lòun náà wà bẹ̀rẹ̀ àwọn ìwàkiwà ìwà tó ń tọ́lọ̀ bàbá sànú ìgbà wọn ló rí pé òun náà gbèsè máa mú tẹ̀lé lẹ́ni mọ́tò òun kó bá lè pọ̀ ìgbà wọn ló wò pé òun náà gbọdọ̀ wà bẹ̀rẹ̀ sí ni máa sá eré ráyìí tó wọ́n bá fi fóònù tọ́jú rẹ̀ láti jọ yìí láti gbà òdìwà ní kékeré pé pé o gbọ́n o ti ẹ̀mọ̀ fún ọ́nà o ti ẹ̀mọ̀ kan tí ń jó oúnjẹ gan bèrè ń tó náà nígbà tó mi ní wá di kó wá di kó wá dàgbà tán tó di kó wá lè di kó náà lè fọ́gù pé kémi náà lè máa wá kíní kan ọ̀yẹ́ kémi náà lè ṣe kíní kan ọ̀yẹ́ kí làákàyọ̀ mi yẹn kó kó farabalẹ̀ kó tọ̀ ọ̀nà tọ́lọ́run bá bá fẹ́ kó gbà gángan tí ń jọ́nà láti kékeré yẹn náà ṣe pé o ò sì ṣe wàhálà kankan wàláhì tó jẹun náà ti dúró bẹ́ẹ̀ náà àtìmọ́lẹ́ kan níbi ìwọ ló kọ́ wàá ṣe wàhálà níwọ̀nba láti fi mú kinní yẹn ṣe so wàhálà yẹn lẹ́yìn gbọ́dọ̀ wàá mọ̀ pé ewu ni wàhálà tó tọ́ ewu ni gbìyànjú tó lẹ́tọ̀ọ́ ewu ni gbìyànjú tó lẹ́tọ̀ọ́ tó ń tọ́ mi nìyẹn gbọ́dọ̀ mọ̀ nìyẹn so láti fi kó fi máa jẹ nǹkan tó ń jẹ nǹkan halal kó má jẹ́ kí èṣù ó tòṣì òní lè ṣe tó kọ́ mọ́ jẹ́ kó dẹ́rù bà wọ́n ìgbà tí wọ́n pọ̀ jù ní àwùjọ tó wà yìí ni pé bóyá ọmọ ti wá parí secondary school ọmọ mi àtìgbà yìí ní ìtumọ̀ wò pé ha kí lànà wà á dì báyìí ọmọ mi ò sì ní kí n nílò ẹdúgbà tó bá parí university ìgbà náà wà bẹ̀rẹ̀ pé é sọ́gù wa ju pé iṣẹ́ wo láwà ṣe báyìí o ìgbà tó wà ní skul kò ní rántí kankan so àmọ́ ń pàdé wádìí pé wádìí pé parí skul tán tó kó dẹ̀ lómi yóò tó ń jẹ́ pé pó mẹ́sìn ọlọ́run ọba lọ́wọ́ nílé rẹ̀ tó ní ìkàkún fún ẹ̀sìn ọlọ́run so gbúgbà yẹn súnmọ́ àwọn tó jẹ́ àwọn mss ní skul so múra kankan ó jọ wọn ṣe wàhálà wọn ò ní kíní kan mọ̀ ṣe aláàbọ̀dà kíní kankan kan wọ́n jọ múra kankan kankan mọ̀ ṣe pé ah sísà ni kíní kan so torí pé kíni ó rí fáwọn kan ni wọ́n ń fún un ní nǹkan tó ń jẹ kò bẹ̀rù pé òṣìṣẹ́ tàwọn àbúrò níta wọn àmọ́ ọ̀parí kan báyìí làwọn wà ní ìbẹ̀rù fún yọ wá dé pé ha ah, ibùdó láti wá sí báyìí so kọ́ á ní kọ́ ọ̀nà kan láti fi wá jíjẹ mímu torí eléyìí òun náà ni tí èṣù máa ń ṣe ọlọ́run mi ń jẹ́ kó yẹ wá pé ash-shaytanu ya'idukum al-faqra kíkẹ́ èṣù tẹ́ rí yẹn òun ló máa ń dẹ́rù sí báyìí ẹni tó kọ́ra lẹ́yìn ìgbà tẹ́ bá tó ní owó yẹn tán náà pé ẹ̀wà ní tán tó ẹ̀ torí ẹ̀ ní rí olówó kó jòkó pé àti sọ nípa ní ilé yìí èyí ọ̀gọ̀rọ̀ ọmọ mo fẹ́ invest mo fẹ́ invest mo fẹ́ invest so lẹ́yìn ìgbà tí wọ́n á invest òun tán àti wọ́n á na fọ́lọ́n gẹ̀gẹ̀ wọn lọ́wọ́ wọn wíyàn ni kí tó bá ní ọyẹ wọn na o mọ́mí kẹsìrì wa ni ẹ yóò kọ̀ wí fún kúmọ̀lì fa kọ̀rọ̀ so ìṣòwò adẹ́rùbà yẹn pé wọ́n mọ̀ tó sì fa wọn ni a owó níbi àfẹ́ iná sí mọ́sálásí tọ́lọ́run ẹ̀ múra so àwọn kan àwọn ọmọ òrukàn ní oníbi ká náwó fún ẹ̀ àà ah, ní ìjọ́rú ọmọ bàálì ẹni tọ́lọ̀ ń bá sànú òun ni yóò pé jí mẹ́jẹrẹ́ ẹni yẹn jápọ̀ ṣètọ́nù ni ó jápọ̀ èso ni mọ́rin mi kẹ́sí ni pé yóò awúsù kúmùlù fàkọ̀rọ̀ fàtà lè tẹ́mùsì kó bì má bí àìdí kù ẹ wàá di fi kúnà láà níbi tí ó yọ ọlọ́wọ́ bá nínú tọ́lọ́wọ́ bá fẹ́ ẹ̀ nílé náà bẹ́ẹ̀ kan tún ni pé wọ̀nyẹ múrukún bil fahsha ṣètọ́nà ọmọ wa parí láṣẹ aburú yóò mọ dẹ́rù báyìí yóò sì mọ kọyìn láburú kí ni aburú tí yóò mọ kọyìn ni pé ayé máa torí owó rẹ̀ ọ̀parẹ́ kì í ní kó wó parẹ́ máa ná kọsọ̀ sọ́dọ̀kọ́tò ní máàlì tẹ̀ tí ẹ bá ń ti sàárà ọ̀nà oníkùwò rẹ̀ ó dínkù wàláhì àwọ̀dé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó gbọdọ̀ dúlẹ̀ níyàn ni tó gbọdọ̀ dúlẹ̀ níyàn ni. náà bákan náà ya'murukum bil ma'asi Imam Ibn Kathir ní pé èṣù yóò mú wa parí láṣẹ pé ẹ máa sẹ́lọ̀n nígbà tẹ lóòótán ẹ sẹ́lọ̀n lóko tẹ́nì kan bá wá tó bá lóun nídìí ni ẹ gbọ́dọ̀ dá lóhùn pípín ni ẹmùgbà tí mo sọ aláṣẹ́kún ìlẹ́jọ́ ni ẹmùgbà táwọn jíyà ni ẹmùgbà táwọn sọ́gun ni ẹmùgbà táwọn sí wàhálà lóko táwọn lọ oko àjàpá ni ṣùgbọ́n yóò máa wọ́n kí mo sọ oríṣiríṣi oríṣiríṣi yà lórúkún bil ma'asi wal ma'sami wal maharim nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ nìṣó máa dà yín lóhùn yóò máa tì sí pé ó yà mọ̀lọ́lẹ́ṣẹ̀ yìí wa mukhalafati al-khalaq àti ìmọ̀ ìyapa àwọn ẹ̀dá títà ìmọ̀ bẹ́ẹ̀ nìkan kan rẹ̀ mọ̀dà àwọn lóhùn ọlọ́run wa ni ẹ̀ wallahu ya'idukum maghfiratan minhu olùwà ní àmì mi ọlọ́run ọba o maghfiratan minhu èmi ń sàdéhùn àforíjì ti ń sọ fún yín pé èmi ó fi mí fún yín lọ́kàn balẹ̀ ipe màá foríjì yín mọ́mí kẹsí ni pé ayé fi muqabalati ma amarakum ṣètọ́nù bilfasha yẹn ni pé n tí ṣètọ́nù máa ń ṣe láburú yẹn èmi ò ní jẹ́ kí pé ìṣọ́ka dáadáa lèmi ọ̀wà máa wá ní kẹ yóò mọ̀ ọ̀rọ̀ ìmọ̀ fi rọ́pò fún yín èso láti aburú èmi sì ń fi lọ́kàn balẹ̀ pé èmi ọlọ́run àforíjì ọlọ́run lẹ́rìí lọ́dọ̀ mi torí tẹ́ bá ti ná owó yẹn mi ọlọ́run mo foríjì ni wà fọ́dọ̀lẹ́nì wọ́n lè mi ọlọ́run tó ṣetán láti dá yín lọ́lá ayé fi muqabalati ma khawwafakum ash-shaytan min al-faqri ẹ̀yẹn ni pé yín máa ṣe ń sí èsù ní tó takò tè sún lẹ́lẹ̀ bí wọ́n máa fún yín ẹni pé mi ò ní jẹ́ kẹ́ bẹ̀rù òsì tẹ́ bá rẹ̀ ń tí kì í bẹ̀rù òsì ọ̀la ọlọ́run bá dé àwọn ọlọ́run ṣòro fún tọ̀ tí ó ní

wọ́n ní wa rajulun anfaqa yaminuhu hatta la ta'lamu shimaluhu ẹni tó ṣe kú bá fi ọwọ́ ọ̀tún rẹ̀ náwó ọwọ́ òṣèlú mímọ́ ẹni pé yóò na nínú sí pé ẹlòmí ò ní mọ̀ pé ẹnáwó bí wọ́n ṣe báwọn ọmọ ọba ni á àánú ìní ọlọ́run ó pẹ̀lú wọn turu ní alẹ́ bínú sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá bínú sọ̀rọ̀ sọ́mọ́ bínú sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alu dùsórí bẹ́ẹ̀ ojú nípa tó bá lówó ah! ànábì ni àwọn sàábà ni ọmọ ti kọ́ ẹni tó lówó àwọn olówó ti kó ogun ládá tán kí ni ẹ̀yẹ wọn tí kìí bá lówó tí kìí bá ní dúkìá tí ń fi nà ah! wà á wọlé ọ̀rọ̀ ẹnìyẹn ó ti bọ́ lọ́wọ́ èṣù ti bọ́ lọ́wọ́ èṣù tó ọlọ́run ti dẹ ẹnìyẹn lọ́lá torí pé ìmọ̀ náà ọlá ńlá tọ̀dọ̀ ọlọ́wọ́ bá wallahu wasi'un alim ìlú ọba ní èmi ọlọ́run èmi lọ́ba tó ṣe pé mo gbàyè láti kẹ́ ẹ̀dá mi alim ni mo sì mà mo ní mà lórí gbogbo nǹkan tó mi ènìyàn bá ń ṣe nífẹ̀ẹ́ rẹ̀ nìkan ò lè jẹ́ àyìnbá fún mi pé àkókò mọ̀ bá ṣe ń mẹ́lẹ̀ yìí òkú mọ̀ tó náà ni pé àwọn àyà yìí àwọn tí mùsùlùmí tí ọlọ́wọ́ bá kẹwàá ní owó tó kágbóyèjú ká nà tó kí o sì nà pẹ̀lú àníyàn tọ́lọ́wọ́ bá kódà kí wọ́n máa wà ẹ̀yìn lọ́dọ̀ ẹni tí yẹn nà fún. tó náà ni àwọn tó owó àìwá ìṣolówó tó jẹ pé ẹnu wọn tá à ń rí kí wọ́n máa na fún fámìlì náà fámìlì yẹn. ànẹ́bí sọ̀rọ̀ sọ́là mú sọ pé ànẹ́bí ni kódà حتى ما تجعل في في امرأتك تكتق لك بها صدقة ìtọba ń ná fún ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ni ọ̀nà fún àwọn ọmọ rẹ̀ ọ̀nà fún wọn kúrò àdábì tó sọ pé ẹni ìdá ànfàkàrọ̀ jùlọ àlà ahìlèhi wọ́n wọ ya tẹ̀síbò ha wọ́n wọ lẹ́wọ́ bíbí sọ̀dàkọ̀ ànábì ni tí èèyàn bá náwó fún àwọn ará rẹ̀ ìyàwó rẹ̀ lọ́ọ́ ná fún àwọn ọmọ rẹ̀ lọ́ọ́ ná fún àmọ́ yà ṣàṣùgbọ̀ àbó ṣe ń na yẹ ojú wo pé ìdí ṣe sàárà yẹ pé ìdí ń tẹ̀lé àṣẹ ọlọ́run yìí ṣe ọlọ́run ní ká náà fún wọn ló wà ní fàwọn wẹlẹ òbí yìí kódà ká bó ṣe ń na òun yóò sì mọ jẹ́ ni pé irú àwọn nǹkan yẹn ẹlòmíì tó ń dẹrù débi pé fún ìyàwó gan ìró wọn bá láti náwó fún wọn wọn rò ah ẹgbàá owó owó ẹ̀ tán wọn ò lè gbà tán ash-shaytanu ya'idukum al-faqra ìsù ní máa ń dẹ́rù bá àwọn èèyàn báwọn ètò ìbílẹ̀ gbé kalẹ̀ gbóló ti rí mi gbé kalẹ̀ gbé kalẹ̀ lẹ́yìn pé anábì tó ní gbogbo ìgbà tí tílẹ̀ bá ti mọ́ ọlọ́run ọ̀ràn illa wa malakani yanzilan ọlọ́run ní kí màláìka méjì kan sọ̀kalẹ̀ wáyé tó ń táwọn ọmọ wa ń ṣe fún náà ni pé Allahumma àti munfiqan khalafa wọ́n mọ̀ bẹ̀rẹ̀ wọn ni pé ọlọ́run o gbogbo ẹni tí bá máa ń ná jẹ́ ká máa rí gbogbo ẹni tí bá ń ná fún mọ̀lẹ́bí rẹ̀ jẹ́ kó máa rí ẹni tí bá ń sàánú yẹn jẹ́ kó máa rí wá tí mo mú sí ká tàlàfà gbogbo ẹni tó bá ní pé ìní ná jẹ́ kí ìparun kó máa bà yẹn ni pé ìjú yóò mọ̀ ẹ̀ta ìrí ni ṣẹlẹ̀ tí bá ń sáhun tó rẹ̀ bá tó bá ń pọ̀ sí ń sáhun ó pọ̀ sí àdánwò ni ọlọ́run dánwò ni. ọlọ́run náà wọnú torí pé kò í ṣe dédé nǹkan tọ́lọ́wọ́n bá wí e ẹ ọlọ́run ò nífẹ̀ẹ́ ń tọ̀hún ń sa ohun owó rẹ̀ sì ń pọ̀ sí i ṣẹ́ni tó yẹ pé tí bá na ní sì rí bí ṣe ń na ní rí ẹni yẹn ọlọ́run fún mi àbẹ́ tó pé ń na á rí ní tó na tó tán wọn ní ká wá kí n lọ́nà ìtọ́wọ́ lùsùn ní ká nà ọlọ́run máa ṣe mí fún mi kò kí ọmọ wa bẹ ọlọ́wọ́ ọba so irú àwọn nǹkan yẹn nǹkan tí èèyàn gbọdọ̀ kíyèsí ni torí kí gbogbo àwọn nǹkan tó pé àwọn èèyàn ó fi ìtàn téèyàn lè fi ọdún kan ṣe ní iṣẹ́ rẹ̀ ẹni tó jẹ́ olówó yóò sì fi ìṣẹ́jú márùn-ún ṣe péré náà làwọn sọ̀rọ̀ àbẹ̀ ní pé bẹ́ẹ̀ àbẹ̀ àlè gbèsòrò bẹ́ẹ̀ àwọn olówó ti kó owó dúkìá tán wọn ti kó owó ládá tán lọ́dọ̀ ọlọ́run ìlànà ìwà ni kí á ah, kí ló dé tó fi náà kó ládá tán ni à ah, àwọn ń kírun àwọn olówó yìí àwọn náà ń gbàwẹ̀ àwọn olówó yìí àbáwọn ọmọ ń sàárà àwọn ìrírí sàárà àti so ọ̀nà tí wọ́n fi di pé wọ́n kó gbogbo ládá tán nìyẹn náà òun náà ni pé kí ọlọ́run kọ́ mọ́ṣá sànú wa kó ṣe wá lẹ́nu tí ó lè máa ná tí ó sì máa fi àníyàn dáadáa tí ó máa fi náà يؤتى الحكمة من يشاء يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب الله سبحانه وتعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة وقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب قل وباني يؤت الحكمة من يشاء وباني نيولون يؤت الحكمة من ممعوفني حكمة ìní bí sí yorùbá rẹ̀ ẹ̀rí pa ìrìn òní pé so yorùbá lọrin wọn máa sọ bẹ́ẹ̀ pé áá ah, àlẹ́ ah, yìí wọ́n ní hikima so kí ọmọ hikima bí sọ̀rọ̀ so èyí ń jẹ́ hikima o kódà àwọn ẹlòmíì ń tún nítorí pé ọba ètò ìṣẹ̀rẹ́ àlọ́ ti pé nǹkan ní làwọn ń tún ní hikima so kódà ẹlòmíì àwọn ọmọ ọmọ ọmọ ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. tó bá ń sọ ìtumọ̀ ṣíkìmọ rẹ nítawọn hmm. ń tu sí ni pé kí wọn jẹun tí ó máa bù dairobu wọn ni ó ní ṣíkìmọ ọmọ sọ̀rọ̀ yẹn ni pé ọmọ ọwọ́ da irọ́ bù tó hmm. ìtukùtù irú yẹn so àwọn àárín nǹkan tí ọlọ́wọ́ bá ń pè ní ṣíkìmọ̀ nínú àyà yìí so ẹni Abi Talha. olóhùn gbọ́lá tọ̀dọ̀ ibn abbas ó ní ìtumọ̀ pé yóò ṣe lè hikmata man yasha ọlọ́run bá máa ń fún ẹni tó bá wù ní hikma tó kàn fún ní hikma ọlọ́run wá ní waman yuta al-hikma tó bá àwọn àgbàlagbà tí wọ́n tú tá a ti pele tó bá ní hikma wọn ní ìmọ̀ àmọ́ lò àlùmíà ní ọgbọ́n tó ọlọ́run á máa fún yẹn ní ọgbọ́n ọlọ́wà máa ń fún ní màá máa lò lẹ́yìn ẹ̀ṣá ẹni tó bá wù ni màá fún tẹ́lẹ̀ táwọn ti ń ba lọ sí yóò sì rí i pé ìtumọ̀ méjèèjì yẹn náà náà lọ́ wọ̀ ọwọ̀ tí wọ́n ní yóò tẹ́lẹ̀ ṣíkìmẹ́ta lẹ́yìn ẹ̀ṣá ọlọ́wà máa fún ní màá máa tó bá wù ni màá ṣe bẹ́ẹ̀ fún wọ́n ní wọ́n lẹ́yìn yóò tẹ́lẹ̀ ṣíkìmẹ́ ẹni tó lọ́wọ́ bá fún ní màá yìí ọlọ́mọ ọ̀fẹ́ nìyẹn lórí tó pọ̀ o pé oore tó lọ́mọ bá fún yẹn máa pọ̀ wá ní wọ́n máa yóò tẹ̀lé ẹ̀kọ́ta ọ̀pàdé ó ti khairan kathira wa man yadhakkaru illa ulul albab ẹnì kan wàá lè rántí ọ̀rọ̀ yìí o pé oore ọ̀hún sóre fún ọ̀rẹ́ tó bá ń la káyì mi o ọgbọ̀ yìí. alimami ibn ayana asahabiyul jalil ibn abbas radiyallahu anhu ó ní nǹkan ń jẹ́ al-hikma nítorí ní ọlọ́run máa ń fún yàn ìmáàna al-ma'rifatu bil Qur'an ní kí yàn ọmọ al-Qur'an ká kí Qur'an ò yéèyàn débi pé nasikhu wa mansukhu ọmọ ọmọ ká ọmọ tó ń jẹ́ nasikhu pé á ilé yìí ìdájọ́ yìí rẹ́ á nǹkan fi parẹ́ rè nǹkan pa ayà yìí rẹ́ rè ayà tí wọ́n parẹ́ rè léyìí yóò yí ọ tó bá ń ka al-Qur'an ẹ̀ẹ́dẹ̀ẹ́kẹ́ ní ìjẹta nìyẹn gbogbo ẹni tó wá lóun fẹ́ tú alukoran àbọ̀ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn tí ọba máa ná àti mọ̀nsó á ẹnìyẹn yọ ba ìfẹ́ ọlọ́wọ́ bá jẹ́ mi kò abrogation pé àyà yìí lọ abrogate àyà yìí yọ ba ẹ̀sìn jẹ́ tó bẹ́ẹ̀ náà ni wàmú kàmú wú wàmú tí yẹn bá mọ àyà Quran tó mọ àwọn tó jẹ́ pé mọ́kàmù lélẹ̀ yọ dá olójú pé àá mọ́kàmù ní pé àwọn òfin tó clear tí yẹn sì mọ bí wọ́n ṣe ń lo ọ̀kọ̀ọ̀kan wa mutashabihi àwọn òfin tó ṣe pé òfin òun o àyà Quran tó ṣe pé kò mú ìdájọ́ wá ìdájọ́ tí ó là á mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà kò yéèyàn bákan náà wa muqaddimuhu wa mu'akhiruhu mọ́ ibùdókà sí ni pé ibùdókà sí ni ẹni tó bá máa áyà tó ṣáwájú áyà tó gbẹ̀yìn bákan náà wà halaluhu wà haramuhu tó mọ̀ pé aláàlí ni nínú Qur'an haramu ni nínú Qur'an wà amúsálù wọ́n mọ̀ pé àpèjúwe lélẹ́yìí tó mọ àwọn àpèjúwe tọ́lọ́wọ́ bá mú wá ní Qur'an ni pé tilkal amúsálù nadribuha linnas tó tó pé ó dáa mà ọmọ ìtumọ̀ àpèjúwe ta kàlánà náà ike masalu lẹ́dún yóò fi kún àmúwálà òun fi sẹ́bí lẹ́ka masálẹ̀ àyẹ̀ ní sọfúnni kíní kan àyẹ̀họ́ kámẹ́sán ní ni bí ó jò pé tọ́lọ́ ń káyà yẹn ní pé ìmọ̀mọ́ mẹ́sàn-án lè lè ń fi kúnra àmọ́ àlàó fi ṣẹ́bí lè láàyè túmọ̀ láyé tẹ̀gbọ́n náà ثم لا يطلعون ما أنفقوا هيك tọ́lọ̀ wá ń kà ikọ́lá ẹgẹ́ bí àpáta tí èèyàn dé tó jó rọ̀ sí tó ní sàn lọ. so owó ẹni tó bá mọ ìtumọ̀ gbogbo àwọn àmì yẹn wọ́n ní irú ẹni yẹn inú àbáàsì ni òun ni ẹni tọ́lọ́ wọn bá fún ní ṣíkìmọ̀ ìtumọ̀ ní pé tó bá jàfa tí òfin ọlọ́wọ́ bá yé tẹ́sìn ọlọ́wọ́ bá yé kí pé ẹni tó kéwù ni mò ń sọ ọ́ ẹni tó jàfa torí yẹn lè kéwù kí ọmọ jàfa ọ̀rọ̀ dáadáa èèyàn kéwù ni á ah, ó sì mọ kéwù àlọ́ sàfà so ẹni tó bá yẹ pé burú nǹkan yìí yé á ah, ọlọ́wọ́ ni ọlọ́wọ́ bá ànábì sọ pé al-hikmatu al-Qur'an bí tí ń jẹ́ kíkímọ̀ o òun náà ni al-Qur'an kí ni ọmọ Qur'an pé ẹni tọ́lọ́ wa kó ní Qur'an tó mọ tó fi rẹ̀ yé tó jáfa pẹ̀lú pé ó mọ Qur'an ni ẹnìyẹn kí pé yẹn ha lásán o ìhà náà ara rẹ̀ lọ́wọ́ àmọ́ ìhà yẹn ò tó kọjá pé ìntòwà ń bẹ̀ yéèyàn tẹlifí lè máa hà mọ́ yóò gbogbo tó wà ní Kùránì yẹn ni ó yẹ sì máa gbogbo tó ń jẹ́ àwọn ìdájọ́ yìí irú ẹni yẹn ni wọ́n bá fún ní ṣíkúmọ́ ajẹ́ pé ẹni tó bá rí báwọn ọlọ́run bá fún ní oore ńláńlá torí ilẹ̀ tó bá ń jẹ́ àfà wàlá inú rẹ̀ gbọ́dọ̀ máa dùn kò tiẹ̀ jẹ́ àfà ẹni tó lọ́wọ́ bá ní kẹ́sìn ọlọ́wọ́ bó yé ọ wàlá ọgbọ́dọ̀ máa pọ́lọ́run ṣòro fún ọ. sólẹ́ ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ lónìí sọ lọ́lẹ́kẹ́ ó ti dà àfà èèyàn ti ń di lọ́rọ̀ ẹ̀sìn ó ti ń dá sọ́rọ̀ ẹ̀sìn ó náà ti ń ṣe wá àti fáwọn èèyàn tí ó ti wá mọ rírà rẹ̀ bí ẹni pé á ah, ìlú ayé ò lòún wáyé tó ó lè mọ wà ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ lọ lé kéwú àtọ́jọ ṣe kéékèèké tọ́jọ lọ lé ìwé báyọ̀ lọ primary secondary school pè mí ti dolówó bàbá lálánú wọn wàlá ìbò ìṣeré nìyẹn so torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ìrìn nílànà àfà ìṣàbà mú lọ́wọ́ eléyìí tí ò yí àwọn èèyàn mọ́ náà làyẹn náà ti lọ lè yá yàpòyà lónìí làwọn afánàbíyà làwọn àwọn gbẹ́gbọ́n lè ń hú yàn wọ́n lè máa hú sáré wọ́n máa lè jí oríṣiríṣi wọ́n máa lè mú tí báwọn fúnra fẹ́ di olówó yìí ni wọ́n fẹ́ kọ́lé tó lówó ń gbé wọ́n fẹ́ lo mọ́tò tó lówó ń lò so ní oṣù fẹ́ dàfa so èèyàn fọwọ́ mú kan ni náà ní lọ́fi lójú ẹni tó kọ́ lọ́wọ́ ya owó lù bá mú ṣe pé ètò ń ra àǹfààní àti máa mẹ̀ntẹ́lẹ̀ jáfa àwọn àmọ́ wọn so ilé kàlẹ̀ àfọwọ́ díẹ̀ náà ni títí máa ń pọ̀ jù nínú ni kó jẹ pé à ń ni à ń lóṣẹ̀ ní ayé à ń kà mánéjì à wọn náà ni tó kọ́lọ̀ kọ́ ṣáà sànú fún wa kó má ṣe wà lẹ́nu tó yẹ pé ìmọ̀ tó lọ́wọ́ bá fún kò ní yó kò ní tó ọlọ́run kọ́ ṣe wà dẹ̀. náà ní àìmẹ́nu mi kẹ̀sí rọ̀ ní rahimahullah ìgbà tí wọ́n tún mú àwọn ọ̀rọ̀ mi wá nípa alhikma wọ́n ní mujahid rahimahullah oní yóò tẹ̀lé ìkìmá oní lẹ́yìn sátidé nùgbò wa o oní ṣíkìmá tá à ń sọ bí kì í ṣe ìjà nàbí o ẹ̀yọ ànáyọ kó bẹ́ẹ̀ o wàlàkínnáwó alẹ́ ìlú ìmọ̀ ni wọ́n sọ o wẹ̀lfíkà wẹ̀lkùrán kí yẹn wọ́n mọ fíkẹ́wù kí yẹn mọ kùrán yẹn ni kíkọ́ rẹ̀ sìn ó yéèyàn kí lè jẹ́ kí lè dájọ́ nǹkan báyìí kò sì lè tọ́ sọ pé wọ́n lọ́wọ́ òun ní alhikma khashiyatullah òun ní kéèyàn pẹ̀lú ọlọ́run ní yẹ́wà wọn kí ló fẹ́ fi bẹ̀rù ọlọ́run mọ́yà aláì màná lè fi bẹ̀rù ọlọ́run tí ẹni tí ò bá ní mọ̀ kò lè bẹ̀rù ọlọ́run so tí bá ti ń bẹ̀rù ọlọ́run ẹ abadibadi yọ máa bẹ̀rù ọlọ́run ẹni kí bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ̀ ní rí ojútùú rẹ̀ tó pé ó lè tó lọ́wọ́ fi ni pé nàmá yakhsha Allah min ibadihi al-ulama ẹni tó bẹ̀rù ọlọ́run bá jù tó mọ ọlọ́run bẹ̀rù náà ni ẹni tó bá ń jẹ́ àfà tó bá kan náà alẹ́ Ibrahim an-Nakha'i náà salafu nù rahimahullah ó ní tí ń jẹ́ ó ní al ó ní kí ọ̀rọ̀ náà bá kí òye kíyàn ní àgbọ́yé kíyàn ní àgbọ́yé Abu òun rahimahullah òun ni alhikma òun ni asunna òun ni tó bá lè yàn ní hikma ọlọ́run bú yàn ní hikma òun ni kéèyàn ó jẹ́ ní tó gbọ́ sunna yé kí sunna ní jẹ́ alhikma tó ẹ̀rí pé nìsín àti rí gbọ́ yé pé ẹ̀ ìmọ̀ àmọ́ lò káwọn afáwọn máa ń tu òkè àlẹ́ ilmu wal fiqh ìmọ̀ àmọ́ lò lẹ́nu pé tó tu pé yóòtẹ́ lè hikmata man yóòtẹ́ lè hikmata man yasha ọlọ́run máa ń fún ẹni tó bá wù ní ìmọ̀ àmọ́ Ah, ẹni wọ́n retú wọ́n retú so bákan náà ibn wahab rahimahullahu ta'ala òun ní alhikma ní al'aqlu kíkẹ́ ní làákàyè ni ní kọ́ ọmọ bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ lásìkò tó yẹ kó gbé kalẹ̀ so àwọn afámi tó ní pé malik imam malik sọ pé alhikma tó wọ́n fi kọ́ fi dín kẹsìn ọlọ́run kó yíyan ní jẹ́ báwọn so bí àwọn àfa bọ́ ṣe tún ti ń jẹ́ alẹ́ṣíkmà ní oríṣiríṣi ìtumọ̀ nù màmí ni pé àlàákìlù ni pé làákàyè ni so ẹni pé kéèyàn gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé wà amúrún yòdìkìlù Allahu fil qulubi min rahmatihi wa fadlihi màmí ni pé ọ̀rọ̀ ni pé ẹ̀yìn tí ń jẹ́ ṣíkmà ni pé ọlọ́run ni wọ́n ń jù sínú ọkàn yẹn fúnra rẹ̀ ìkẹ́ ọlọ́run ti máa ń fi sínú làákà yẹn ni ọlá tọ́lọ́run máa ń dá yẹn ni náà ni alẹ́ hikma yẹn so yẹn ni pé ẹni tí ọlọ́run bá bá wá fún ní hikma yìí ló wá ní ọ̀kọ́dẹ̀ ó ti yà khayran kathira ló wá ní ah, á àmà fún ní orí tó pọ̀ o àfún ní orí tó pọ̀ so Imam Ibn Kathir wa mú àyà kan wá àdìsá méjì wá àdìsá yẹn bẹnu sọ̀rọ̀ Bukhari àmọ́ nǹkan méjì yẹn máa ń jówó rẹ̀ aláwọ̀kọ́ ni pé rajulun ataahu Allahu malan ẹni tó lọ fún ní owó tó kí nígbà tó lówó yẹn ọmọ wa ń na lọ́sàn-án ọmọ ná lóru ọmọ fi ń ṣe dáadáa ṣe irú ẹni bá kí wọ́n wá pé ah tí kọ́lọ́n jẹ́ kí mi náà ló kí mi náà ọmọ náà báyìí ó ní wa rajulun ataahu Allahu hikmatan ní àtọkùnrin tó dé kọ́ wọ́n yóò ẹ̀lẹ́ mọ́ a wọ́n máa ń fi ọgbọ́n yẹn dájọ́ ìmọ̀ yẹn máa fi ń dájọ́ ní tìmọ̀ tó ń kọ́ àwọn èèyàn ìyẹn náà ni pé ìmọ̀ àmọ̀dún náà ni ń jẹ́ bẹ́ẹ̀ tó abẹ́lẹ́ wọn sáré wọ́n tán àdá ibi tí a ti dúró lé léyìí kọ́mọ kọ́mọ ṣáà sí àánú rẹ̀ fún wa kọ́mọ ṣe wá ní ẹni tí ó gbé sí ọlọ́run ọba yé tán tó tún máa rí òun náà ni nǹkan tó ṣe pé èèyàn ó máa ní tí ó sì máa jẹ́ pé èèyàn fi ń jẹ́ ẹni tí ẹ ti rán ọ̀wá ń yé èèyàn ọ̀dọ́ náà subhanahu wa ta'ala kó ló ṣàfihàn wa kó ló ṣàtúwálẹ̀ tí hikman yẹn tí ó kalẹ̀ pẹ̀lú rẹ̀ sọ̀rọ̀ tí kò tí fi yé náà kọ́lọ́kọ́ ló ṣàfihàn wọn kọ́lọ́kọ́ ló ṣàwọlá tóbi rẹ̀ kọ́lá ìjọkan oṣù rẹ̀. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ọ̀kẹ́ jẹ́ kí n fi nǹkan kan kọjá nìkan béèrè ẹnìkan ń béèrè nípa àlàyé ẹni tó lóyún tí kò lè gbà rẹ̀ so àti ẹni tí ó ń tọ́ ọmọ lọ́wọ́ tí kò wá lè gbà rẹ̀ tí báwọn ni ó fi ṣe so nítorí àwọn ń gbọ́ pé wọ́n ní kí ẹni yẹn yóò gbà rẹ̀ tó bá yóò fún yẹn lóye tó bá tún fún àwọn yẹn padà so ọ̀rọ̀ yẹn ó wà bẹ́ẹ̀ lóòótọ́ àwọn afá mi ti mọ̀ sọ́kọ́ àwọn afá sínú ẹ̀mí ìlànà ìsọjáde àmọ́ nígbà tí ẹ bá ní kí n ṣèwádìí ọ̀rọ̀ kíka wẹ́ẹ̀rí láì ọ̀rọ̀ yẹn ní kọ̀lẹ́ẹ̀rì èyí tó lẹ́rì òun náà ni pé kí ẹni yẹn kó gbàwẹ̀ àkó máa gbàwẹ̀ àti parí sí ká àwọn kan máa bọ́ èèyàn máa bọ́ èèyàn ní ọjọ́ kọ̀ọ̀kan tó eléyìí náà ni nǹkan tí ẹ̀rí wà fún sábẹ́ ọlọ́run torí pé kíni èèyàn fi làákà iṣẹ́ sìn ṣùgbọ́n kan náà ó tún wá clear pé n ti ń jẹ́ ẹ̀sìn gangan ìrọ̀rùn ni ìrọ̀lálẹ́ yìí nìkan nìyẹn bí ní oníyàwó òun ní ọdún kẹta ó wà ní oyún kó lè gbà rẹ̀ àwọn dókítà ní wọ́n gbà rẹ̀ ní èsín ó bímọ kó lè gbà rẹ̀ lọ́dún yìí ó ti wà ní oyún ó ní oṣù wa ṣe nìsín ó lẹ́nìkan ní yọ́gbà rẹ̀ àà ń gbà wẹ́ oṣù mẹ́ta tó máa bọ̀yàn so pẹ̀lú asaru ibnu abbas àti ibnu mas'ud so ó clear dẹ́lẹ̀ iná kò wá sẹ́rí kan tó la mọ́lẹ̀ látọ̀dọ̀ anabi sọ̀rọ̀ sọ́lámù wá báyẹn ipe wọ́n san padà so àwọn tó wá jó lóyún so wọn ní san padà mọ́ so kọ́lọ́kọ́ mọ́ ṣáà ṣe àgbóyè ẹ̀sìn rẹ̀ fún ọjọ́ báyìí lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu 没有。